ṣe ní ká pa kan tàbí pa lọ́dọ̀ kí yàn pa lọ́dọ̀ yàn kí yàn pẹ́ òbí yàn bẹ́ẹ̀ ṣe èyàn kìí pé yàn fẹ́ pẹran fóbi yẹn èyàn lèyàn kàn fẹ́ pa. alhamdulilah wa salatu wa salam ala nabiyina muhammad wa baad ọkọ ni fún ọlọ́run ọba ọba náà àtọ̀rọ̀ fẹ́ ìgbé àti ìjẹ fún wọn lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam kọ́lọ́wọ́n bá kọ́mọ́ sáà gba ọ̀fẹ́ wa ó sì gba àdúrà wa ó sì wá lẹ́nu rí ó sì wá lẹ́nu tí ó máa ń bá òdodo tí ó sì máa tẹ̀lé ó sì wá lẹ́nu tí ó máa ìbàjẹ́ tí ó sì jìnnà sí i ọlọ́jọ́ kan ṣoṣo rí ọlọ́run ní ìdáhùn sí <clears throat> ìbéèrè tí wọ́n kọ́kọ́ béèrè wọ́n ní bó ni a fi so ẹran léyà tá a fẹ́ pa gbátàbà pa àbí ẹlẹ́mí ìlérò pọ́pọ́ ni ọ̀pọ̀ ni o gbogbo nǹkan lọ́lẹ́kọ̀ọ́ nínú ẹ̀sìn wa gbogbo nǹkan sùlẹ̀ fún sì kọ́ wa kọ́dà èyí tí ẹ̀sìn ọba sọ fún wa dàrẹ́ èyí tí ẹ̀sìn ọba sọ fún wa dàrẹ́ ó ti wà lábẹ́ àwọn ọ̀rọ̀ òdìdí tí ẹ̀sìn sọ akàlẹ̀ máa rí pé ọwọ́ dàrẹ́ ti rí báyìí ló jẹ́ pé àwọn sàábà ní gbogbo nǹkan lànàbì kọ́ àwọn tánàbì bá rí ẹyẹ tí ń pò lọ lókè tó sì rí màkà ń bẹ̀ tó lè pa àwọn àrẹ́gbẹ̀sẹ̀ kẹ́ni tó sàlàyé rẹ̀ pa kódà ànábì kọ́ débi pé báwọn ó ṣe su táwọn bẹ̀rẹ̀ táwọn dáwọ́ tẹ́lẹ̀ ṣẹgbọ́bọ̀ yíwá yìí ànábì máa ń kọ́ àwọn bọ́ọ̀hún sí dáwọ́ tẹ́lẹ̀ àbíkí tó ń lọ lédè mi bóyá nítorí pé àjọ mi kú bá ṣe ga ànábì kọ́ wa àbí bá ṣe ṣe nàmbà tù ànábì kọ́ wa sọ́lá àlọ́sọ́lá ẹ̀rí pé gbogbo nǹkan islam ọ̀dá sí ọlọ́run náà fọwọ́rọ́ fúnra fèrèkè káàdé mìíṣẹ́ ọlọ́run ní ààfin kankan kalẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run nínú tíra wa táàfin kìnnì táàyàn jẹ́ ẹmọ́jọ yà wà lẹ́nu ikú wọn béèrè pé bó láti tún so ẹran ah, irú béèrè wa lélẹ́yìí tó wá fọ́ ní báyìí ah, lọ́dọ̀ tí ló ti fọ́ ní o ọ̀la àpẹẹrẹ pé yàn ní kàkúnṣẹ́sìn náà ni. náà nínú ẹ̀kọ́ tá ànábì kọ́ wa pé bá fẹ́ ànábì sọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn sallallahu alaihi wasallam ó ní inna Allaha kataba al-ihsana fi kulli shay ala kulli ọlọ́run ọba kọ dáadáa kalẹ̀ fún mùsùlùmí níbi gbogbo nǹkan Ànábì wa ní sallallahu alaihi wasallam onífà ìdá kọ̀tà lítún wà sínú lè fi ìsìlá tẹ́ ẹ bá fẹ́ pa nǹkan ẹgbẹ́ jẹ́ mi ẹ pa dáadáa wà ìdá sàbáṣtún wà sínú lè bàá tẹ́ ẹ bá dùn nǹkan ẹ̀dùn dáadáa mo rò pé tẹ́ ẹ bá pa nǹkan ẹ pa dáadáa tẹ́ ẹ bá sì dùn nǹkan ẹ̀dùn dáadáa. tọ́ ní ànábì wa fi kún ẹni pé eléyìí ní sí general word ni wọ̀dá wa fi lè sáwá fi lè pa nǹkan tí ó fi da àlejò ni ó tún wá ṣàwọn kan lára èèyàn rí ànábì ní falẹ̀ ní ṣèjìdà ṣàfàrà tàwọ̀ ẹni tó wá fẹ́ pẹ̀rẹ̀ ní kó ṣe kí ojú ó mú dáadáa torí ẹ̀ ìwọ́n tó fẹ́ pọnalé àti ìwọ́n tó ọ̀pá náà tó ṣe pé ọba àyàn pa ni ọbẹ̀ rẹ lọ pọn kalẹ̀ lọ sí kíni àdá rẹ lọ sí kíni lọ pọn kalẹ̀ gbogbo àwọn tá a pa tá a bá àyàn pa gbogbo àwọn tá a sì fẹ́ pa náà nì ìwọ́n àǹlà ní ìdíkà pọ́n ọbẹ̀ wa torí pé ọbẹ̀ kan kìí dùn yanjú ẹran ọbẹ̀ tí ó sì kíni tí ó pọ̀ ni ànábì ká pọn pàápàá jùlọ fún pa afẹ́sẹ̀ kíni afẹ́ pa pé afẹ́sẹ̀ kíni afẹ́ pa tọ́ba tẹ̀ lọ pa pátó tọ́ba lọ̀dọ̀ tí ó tó ti kú lẹ́nu ìwọ ló sì wàhálà àbí ọmọ tó bá fẹ́ pa yẹn ni ọ̀bẹ tó bá mú lọ gbọ́dọ̀ lò oníka kan kan so náà lára kípa wá ni pé ká pa lọ́nà sí kíní yẹn tí ó fi rọ̀ ọ́ lọ́rùn parí tí ó fi rọ ẹni yẹn lọ́rùn parí nínú ẹni kákọ́fà ojú ẹ̀ kásẹ̀gẹ́ni kákọ́fà ojú ẹ̀ kọ́mọ́ rọ ọbẹ̀ tó lóun náà mọ̀ ọbẹ̀ o kásẹ̀gẹ́ni òun náà mọ̀ ọbẹ̀ ọmọ ogun kan àlẹ́ àkútí ń rí ní ìsìn bẹ́ẹ̀ ti ẹ̀ mọ́ tẹ́lẹ̀ ẹ máa wo nígbà tó máa sọ rẹ̀ fún yín nínú àwọn whatsapp tẹ́mọ̀ ń ṣe yẹn wọ́n kọ́pì àwọn kan wá mí lórí jẹ́ lórí whatsapp lórí facebook náà tí wọ́n lè mọ́ ṣó àwọn ẹranko oríṣiríṣi wọ́n ń kàánú ara wọn àbẹ́ẹ̀tí ní ọwà dáadáa torí òun náà mọ́ pẹ́ ń pàkejì òun ọmọ ẹ̀rọ sì máa bá torí ẹ̀ ẹ má jẹun oríra wọn lára ẹ̀kọ́ ni ẹlẹ́mí lè lọ pé ọlọ́mọbi tó síra ẹ̀ wà wá ẹ̀sọ́mọ pé ìbánabi lọ́gbẹ́jẹ́ ni fáyìí sá kọ̀tárẹ́ tó fà sínú lẹ́kẹ́tìlá ẹ̀rí rẹ̀ náà nù ẹ má jẹ́ wọn ríra wọn ẹ̀dẹ̀ kọ́ bọ̀ ojú ẹ̀ kọ́ mọ́ rí ojú sí jésù wa rọ̀bẹ̀ then ẹ wá dè ẹ dè dáadáa ẹ ṣe kí ni tòtòrò tí ẹ bá dé dáadáa ẹ̀yin kò fún ayé wàhálà agbára yín gan ní ká ẹ̀kejì ni pé ẹ̀ẹ́dùn dáwà lára tó ń náà la torí pé tó bá dìde mọ́ yín lọ́wọ́ ìnira yóò di mélòó yóò di méjì ẹ̀dẹ́ lẹ́sẹ̀ bọ̀tí nínú ẹ̀kọ́ tó máa ń lò lu àyè ni pé wọ́n máa fi tan èyí tó bá fi lélẹ̀ wọ́n fi lẹ̀ èyí tó bá fi kéde wọ́n fi lẹ̀ wọ́n wá de ẹsẹ̀ méjì iwájú ẹsẹ̀ méjì iwájú yẹn àti tan tòkè ó dé papọ̀ àwọn tó bá mú lọ́wọ́ wọ́n lè fẹsẹ̀ gbá ìtàn yẹn mú ìtọ́jú rẹ̀ wọ́n jẹ mọ́lẹ̀ ẹni tó fẹ́ pa yọ gbẹ́sẹ̀lẹ̀ lérí e. sokoto lè bá fi rọrùn sí wọn àbá dì lọ́rùn mo rò pé yọ gbẹ́sẹ̀lẹ̀ lérí e, wọn àbá dì lọ́rùn òun náà gbà mú yóò sì pa yóò sì dárúkọ ẹni tó ní ẹran sí ó ti yé lóṣù eléyìí ni eh, ẹran lágbájá ọmọ lágbájá ó ti yé bisimilahi aláwọ àpò yóò sì dùn wọn á ní pé ìyàwó ọ̀pá ó ti yẹ kó dá kápá fún ìyàwó ọ̀dà wa ṣe kíni ọkọ̀ jẹ́ pé nígbà kan fi máa sáfẹ́rì díẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ní kíláàsì àwa gan ni àìsàn tún kíláàsì wa dà lórí ọ̀rọ̀ ẹran léyà ni. torí pé bí ìgbà tí yẹn ń lọ ájì ni tọ́ọ̀bá máa túnra ara yẹ̀wò dáadáa ìṣòníṣe kíni ọkàn lọ ájì kíni ájì sàárà àtúkọ̀ ọmọ tún àníyàn rẹ̀ yẹ̀wò ìṣòníṣe ọgbádùn ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ṣe ájì àtẹni tí panaléyà wọ́n kàn ń pa nítorí káwọn yìí lè mọ̀ káwọn náà ṣe kíni máa lówó lọ́wọ́ àbí àwọn ọlọ́nkọ́ sọ wá ń bẹ̀ torí ẹ̀ àtàwà àtàwọn anírìkámọ́ sáàrin àwọ̀yẹ̀wò ó rí pé lọ́dọ̀ àwọn àbá ń lọ kẹ̀ ní ìjọ tí wọ́n bá fẹ́ rẹ̀ràn pa ní nígbà tí ìbú káfẹ́sọ̀lẹ̀ fún wọn ni ó ti yé wọ́n fẹ́ lè sákọ̀ lù kọ̀dẹ̀ kí wọ́n sá ọlọ́run ni òṣòwò láàrin bàtẹ́ ìpé torí ẹ̀yàn rẹ̀ pa ó yẹ kó wù ọ sí pé àmì ah, náà fẹ́ kí n participate nínú ìjọsìn lọ́dún yìí bọ̀tọ́ lọ́run bá sí kò sí gbogbo àtàfẹ́ pẹ̀rẹ̀ kápútà ní ìyàwó àjà àti ìpanífin kọ́lá bóyá o ṣe rà kalẹ̀ ní bóyá o ti rà sáà ní si máa ìsọmọgbéwá o ọ̀rọ̀ pé mo jẹ́ o ọ̀rọ̀ pé àlùsùn ní mímọ́ ó ti pa kílòkọ rẹ̀ Sunday ó ti pa fìtìpẹ́ then àfọwọ́ láríwájú oníjàràbí ó ti kò náà ti pẹ́ ó ti pa fìtìpẹ́ ta ni wá ìwọ nìkan ni ò rí mú ó sì fẹ́ mú wọn náà kò ti yá múra gidi sí ó súnà gidi kẹsà àwọn súnà bìdíà súnà bìdíà súnà súnà fàtọ́ bìdíà ọlọ́run sànù wa yọ̀nà wọn lọ́wọ́ tó torí tọ́lọ́ kọlọmọkọjọ ọlọ́run torí ẹni pé àwọn òbí yẹn ni kò bá dáa kọ́mọ ó tiẹ̀ pa á fún wọn kọjá pàwọn ni ọ̀rọ̀ tó bá jẹ́ pé ó rí kí wọ́n ṣe kíláàsì ó ti yẹ kò fi kó sì fi ṣẹlẹ̀ sí wọn torí pé lára tí ọjẹ lára oúnjẹ wọn tí wọ́n jẹ náà nù inú wọn máa dùn mo rò pé inú wọn gbẹgbẹ ni yóò máa dùn a sì fẹ́ ká tọ́jú wọn lójú méjèèjì bá wá sọ lágbára mọ́ wọ́n ṣe pàtàkì o àwọn òbí jẹ́ gíní wọ́n ṣe pàtàkì gan jìdá gbogbo ọtọ́ ma ń gbójú sí wọn tọ́ ma ń gbó tọ́ ma korojú sí wọn tí wọ́n bọ̀ sọ̀rọ̀ tọ́ ma wò wọn èyí tó lè wo títà rẹ bẹ́ẹ̀ àtọ̀gá rẹ àtọ̀gá ọlọ́pàá àbọ́lọ́pàá tó gba sájẹ́ǹtì kan tó lè ṣe ni bó o ṣe lè dúnwájú rẹ ọmọ dúnwájú òbí rẹ òbí rẹ bẹ́ẹ̀ ojú rere fún ọ kó kọ́dà bí buhari ṣe rí òun kọ́ọ̀pá kúrú mọ́ ó sì fẹ́ ìjórí rẹ̀ díẹ̀ ju pé kọ́ọ̀pá kúrú mọ́ òbí rẹ̀ lọ torí pé eré ibú tó dájú ni eré ibú tó lọ́gẹ́ ni. kọ̀dá kábó lórí náà o àmọ́ ó tún lè ṣe wé mọ́ ju òbí lọ torí ẹ má máa bóbi yín o ẹ máa rojú sí wọn o ẹ̀rùn àjàgbé mọ́ wọn máa ṣe tí ó dùn yín ọmọnìyàn ni wọ́n o wọ́n máa ṣe tí ọ̀dá ọmọnìyàn ni wọ́n o ẹran tí ọjọ́ tí wọ́n dààmú lérí yín tẹ́ẹ̀ sí dákàkà mọ́ o wọ́n máa ṣe tí ọ̀dá o wọ́n máa jẹ̀bi yín o ẹ̀yin lẹ́jàre wọn o ẹran ju ẹran ju kẹ̀ẹ̀ṣe pẹ̀lẹ́pẹ̀lú pẹ̀lú wọn kẹ́ẹ̀ bá jèrè ọlọ́run pàṣẹ bẹ́ẹ̀ o. ọlọ́kọ́mọjọ́ ọlọ́run fún wa o bọ́ bá ti wá ń gbìyànjú pé ò ní sẹ̀wọ̀n fún ọmọ sí ọmọ mú mára wọ́n bù kúnjọ́ kan náà ni wọ́n lè gíní a máa kúnjọ́ kan náà ni ó súnmọ́ ni pé kí wọ́n yájú ẹ̀kú wọ́n padà gbádùn fàájì ara rẹ̀ ó yájú gbogbo ọ̀nà làmọ́ ń dẹ́sẹ̀ lára wọn torí pé èsì yẹn máa fẹ́ lò wá àmẹ́jà tọrọ àforíjì ká sì wá tínú bá bí wa tá a bá sọ̀rọ̀ sọ ni ká tún lọ bẹ̀rẹ̀ padà pé ẹ̀dá kẹ́mọ́ bẹ̀rẹ̀ torí tọ́lọ́wọ́n ọba èsù ní eléyìí bú mi kò fẹ́ fi mí ẹ̀dá pẹ̀ sàforíjì fún mi ká lọ bá wọn ká tún lọ bẹ̀ wọ́n sò títí tábìlì pa àtẹlọ́wọ́n ọba níwájú wọn torí pé ọmọ sábà máa fẹ́ rúbìrẹ̀ fi ju ará lọ pàápàá jùlọ ìyá yóò rí fi jọra àta lọ tí lè sọ fún bọ̀dá àdúgbò yóò sọ fún ìyá rẹ̀ bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ ẹbí lọ́wọ́ aláyìn ti ẹyin nìkan ni ìyá kan sì ń bẹ ládùúgbò kò lè ṣe kíni sọ wa ń o lẹ́yìn báyìí wá ní ìyá ń ṣe dára sí wọn jẹ́ pé owó ṣọwọ́ bá kàbá ti pé méjì ká rípa ara tí wọn náà bọ̀tọ̀ bá kàbá mọ̀ ló bí yẹn pé yóò ṣe yóò ní kíláàsì pẹ̀lú tó fẹ́ ṣe ẹja arọ́jú ká fi ti wálẹ̀ tábà ti lọ méjì ká lọ ṣe ti wọn ẹja arọ́jú ká lọ ṣe ti wọn tó ló ṣe pàtàkì wà láì àmọ́ nítorí tá a fi níbi ká ṣe ti wá nísìnyí pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ò lánìyàn dáadáa fún pé aláwa náà apẹ̀rẹ̀ wa àwọn èèyàn sì mọ̀ pé ọmọ wa lówó lọ́wọ́ so èyí tó clear jù nìyẹn àmọ́ ní bàbá rí pa lówó méjì ká sí kákàmọ́ kọ́ wọn ní ẹ̀sìnkú ẹmọ láníyàn tó dáa o ó sì yé kọ́lọ́mọkọ́ ràn wá lọ́wọ́ lé lórí tọ́ ẹ máa wulè lọ́pàá lé wọn torí tó wákẹ́ ìlẹ́bà pa fúnra yẹn mọ́sí kí ni ó sì yé torí ìpàlẹ̀ wọn yẹn gan ni ẹ̀fín kó nǹkan mìíràn sí wọn lẹ́mìí náà ni bí ìgbà tí èèyàn tó ń pẹ́ kún wọ́n máa lérò pé láti mọ̀ káwọn akọ́lọ pa fún torí pé tọba ti ń pin ní ìdá àwọn ní òpin wọ́n ló ṣe kiri wọ́n ló pin nǹkan rẹ̀ ó ti mọ̀ kóhùn kọ́lọ pa fún bọ̀tí bí ọ̀la fẹ́jẹ́ afẹ́ máa fi ṣe pé kọ́sà fi kó fún máa rò pé àbíyá wa náà nìyí àwọn ọmọ rẹ̀ ló lọ́wọ́ àbá àwọn ọmọ rẹ̀ ń pẹ́ran fún bí ó sì fẹ́ mọ rí rí pẹ́sìn òun la fi ní ká máa gbọ́dọ̀ pólé so wọ́n lọ sàn àlà àlà. ẹlẹ́kẹ̀ẹ́ta ni pé ọdún tí ní àwọn àlejò ní ó tọ́ka lọ sí ìpínlẹ̀ nígbà tẹ̀wá sí ìrọ̀lọ́wọ́. Ẹlẹ́kẹ̀rin ni pé ọdún tẹ̀wá fẹ́ ṣe ìpínlẹ̀ kí orí tó máa kọ́kọ́ lọ rẹ̀ ni àbí ọwọ́ àti máa kọ́kọ́ lọ rẹ̀. Ọmọ atọ̀kálẹ̀ ẹ̀kọ̀ kan. Tàwọn àgbẹ̀ láti ṣe bí Súnlá ń jẹ àlùwàlá èyí sọ́tẹ̀sùn wọn náà àwọn àfáà ni pé bísmìláyè sọ́nà yẹn níbẹ̀rẹ̀ àlùwàlá tẹ́jọ́ gẹ́mí kì í sọ̀rọ̀ yìí kó tẹ̀sùn wọn nìyẹn kí ládàlùwàlá ọba lè pè ní tó bá fi gbàgbé ọba gbé náà ló máa bá dọ̀la rẹ̀ lọ bọ̀ tó bá jẹ́ pọ́dà wọn tán lọ́rùn èèyàn ni kò sí bá àdínbẹ̀ kọ̀rẹ̀ sí kí níbẹ̀ kò sí kọ́ọ̀bù níbẹ̀ kí ló sì kọ́ àtọ̀ bẹ̀rẹ̀ nu tó lọ́ lọ́rùn èèyàn ni kọ́ bá wá sẹ́lọ́run àmọ́ ìtawà rí ni pé kí sọ̀rọ̀ ni ṣe kí ni ìtọ́ràn mo rò pé so yóò jẹ́ kí ládàá ó pé ní ọ̀là ọ̀tà aláàrọ̀ wọ́n ní sáà lè ṣe genotype ọ̀gbìnlẹ̀ pé genotype sáà lè ṣe genotype wọ́n ní sáà lè ṣe a lè ṣe káàkiri ṣe mọ́jẹ̀mú pé tó bá ti mọ̀ pé genotype rẹ̀ ò ní ṣe o fẹ́ra wa àbí síbẹ̀ ni kọ̀dá pé mẹ́ka tó ṣe jẹmọ́jẹ̀mù bọ̀ sẹ́yìn bá rí bẹ́ẹ̀ pé in tóhun lè fi yọra àwọn nu níwọ̀n bá níbi ewu kì í ṣe fóun gbára ló genotype àmọ́ ó rò pé kí ní ẹran ni wọ́n fa wàhálà lẹ́kọ̀ọ̀kan mo fẹ́ gbá lọ́lọ́wọ́n ọba kí n dẹ̀ tún lo sábàbí kí wíkí ni tó bá ní kó torí májẹ̀mú yẹn ni kò sí tó burú bẹ́ẹ̀ wọ́n náà lọ ṣe wọ́n náà ní kàmí bẹ́ẹ̀ ni àbọ̀fẹ́ kẹra rẹ fọ́kùnrin yẹn lọ́rùn ẹ́ àìmọ́yà obìnrin tó fi pé ss ni wọ́n yẹ̀ sọ́bákùnrin mi pé ss ni yóò ní gẹ́ni ẹ mọ́ wọ̀rí ẹ fílẹ̀ èmi àti ẹni orí ló máa pọ̀nà ọ̀rìn yóò ṣe gẹ́ni lọ́pọ̀ orí ó sì bára ọkùnrin ẹ pàdé ni wàá bá pàdé má wulẹ̀ wọ́rí ọlọ́run ti pè é ní ss náà wọ́rí. ẹlòmíì je as ọkọ je náà jẹ́ àwọn méjì ní ni àní wọ́n ní ó ṣeéṣe kẹ́ bss tí ó yóò ní ọlọ́run ní ṣe gbogbo nǹkan àníkọ̀ aláì mi ò lè ájọ lóra agbóni. Thank àjọ lóra àgbó ni òun náà ni Abdullahi àní fira wálẹ̀ Abdullahi àní fira wálẹ̀ so irú bẹ́ẹ̀ ni ó pè wọn ni ẹ̀lọ òjò náà tàbí mi tọ́lọ̀ bá kára rà bẹ́ẹ̀ Àwọn àyẹ̀wò ló ti jẹ́ ọ̀rọ̀ gbogbo ìrun láti gbọ́rọ̀ gbogbo oríkèríkè wa níbi ìrun lágbọ́rọ̀ sí gíní ó ti yẹ èyí tó jẹ́ orígun èyí tàbí wọnú orígun ni àmọ́ yẹn ni aláàkú aláàkú àrùn yẹn kí mo pé tó bá péjẹ ọ̀kan bẹ́ẹ̀ ó sì tó ti yẹ náà sókè ọ̀nà mẹ́rin ló ti kọ́kọ́ sókè àwọn ọ̀nà tó bá fẹ́ ni ní ọ̀kápá ìgbọ́wọ́ sókè tàbẹ́ gbé tàbẹ́ wọnú rò tàbà lọ sí rùkú agbọ̀wọ́ sókè tàbà dìde kú ní rùkú agbọ̀wọ́ sókè ó dí mẹ́lò tàbà ṣe àtáyà aláàkọ́ tán tàbẹ́ lọ sàtáyà ẹlẹ́ẹ̀kejì abẹ́lọ dìde sí rákà ẹlẹ́ẹ̀kẹta sókè. Okay. eléyìí ni àwọn tọ́wọ̀ náà sọ̀rọ̀ ìhẹ́yìn tọ́já ìtọ̀kànpá tí ẹni kò lélẹ́rí àwọn ìyókù ní àdìsí wà fún àwọn mi ò lọ síbi ọ̀rọ̀ àdìsí yẹn ó ti yé ìpàdé mọ́ gbọ́ sókè ní gbogbo oríkèéríkèé rùn wọn àmọ́ àwọn ọ̀nà mẹ́rin yẹn kan pàdà kì í sọ̀rọ̀ yẹn náà ó lórí náà aláàgbọ́ lọ́rọ̀ yẹn ọwọ́ sókè yẹn ṣe kí ni sọ̀rọ̀ náà ọwọ́ lọ dáa jù pèsè láàfin mi lọ́dọ̀ àwọn àfa àmọ́ ọwọ́ òun lè ọ̀rọ̀ rẹ̀ tẹ̀sùn wọn òun ni káwọn kọ́ gbé lọlẹ̀ tọ́ba dẹ̀ fẹ́ dìde òun ni kọ́ láti òun gbẹ́gbẹ́ kí ni òun ni kọ́ láti so kọ́ láti ara rẹ̀. Thank you. ẹ́ kíni tí ìdí ìròyìn ìtọ́pọ̀ tá a a máa ni pé tí obìnrin bá ní pé àjọ máa mu ọtí ni ṣe lè máa mú nítorí pé ẹ̀sìn wà lábẹ́ wọn kí ló sì ẹ́ alàlẹ̀ nítorí ẹ̀yìn ní ma máa ó mú àbí ó nídọ̀rúrí ni sídọ̀rúrí ni ìsìdọ̀rúrí o ìsìdọ̀rúrí o kó tó lè di ìkẹ́rà ìtajà nípa sí ó dìgbà tó bá jẹ́ sí pé ní bóyá àwọn tọ́lọ́ jẹ nípa yẹn ni akọ́ ni pé o ò tiẹ̀ lè dá gbọ́ra rẹ bó ṣe lè o ò lè dá o ò tí bàlágà rárá ezeke ni ọmọ ọdún mẹ́wàá òun ò ní tọ́ fẹ́ sí kò níbi tọ́ fẹ́ lọ ti bàlágà sixteen years twenty years wọ́n á years kí wọ́n á fẹ́ kíkọ́ kí ọ lọ sí ọ lọ dààmú twenty years sí kan secondary school kí wá ní túmọ̀ yẹn ó ti bàlágà ó ti lè ṣe rí dáko tó ti là tó lè gíní tó wà là kò kí n ṣe excuse ẹni tó wọlé ní excuse ló ti bàlágà tí ò rí ibi tó fẹ́ sá lọ kéde kíra o máa pẹ́ torí ìwé tó bá fún ọba tó wà nímú ní ìsọkúsọ ní sọ ìsọkúsọ ọ̀rọ̀ ìbílẹ̀ tó ní àmì ẹ̀kú tó bá jẹ́ wá nípa kasi ibi tí mi à ń sọ yi tí mi à ń sọ kìí ṣe irú tiwa ti ṣe é. nípa àtijọ́ náà lọ́hùn ni ìjẹun nípa tó kílẹ̀ fírun tá à sọ yìí ṣe àwọn tá sọ yìí láwọn a sì ń ibi tèmi àná nípa ọ̀rọ̀ rẹ tó jẹ pé bu omi lò ó já mọ̀ pé kìí ṣe irú àwọn tẹ̀yìn kó àwọn. mo rò sọ ó ní tẹ̀ torí pẹ́sẹ̀ ni o tí wọ́n fẹ́ lé ọ̀nlé kí wọ́n lé ọ̀nlé ó lè gbé kọyì kọjá sílùú òkè wọ́n sọ oríire ń bẹ̀ náà lórí ẹ̀sìn ọlọ́run ọba àlá wọ́n lọ́ba ló sọ oríire ó sọ oríire wá lọ́ka yóò wá kàwé ó ti yé ọlọ́ba ní wàá kàwé wàá kàwé. ìtọ́ rọrùn jù ní bí ká ọ̀dà tó bá ní kọ́ máa kọ́bọ̀ jáàbù rẹ̀ ẹnìkan bọ́ àbí àléyìí tí o ti bàlágà ṣé ọmọ tó fẹ́ ṣe tí o lè fi rí jágbó àmọ́yá ọmọ ọ̀dọ́ yàrá mọ́lá bẹ̀rùn àmọ́ kéèké wọ́n ṣe kíni wọ́n lọ ta yàrá ọ̀dọ̀ yàrá mọ́lá tí wọ́n ti tó parí secondary school tí wọ́n bí kan náà lórí kíni tó bí wọn náà wọn ò lẹ̀ torí ẹ̀sìn tàbí kó ń lé wọ́n náà jágbó lọ ó ń sọrí ẹ ẹ̀sẹ̀ wọ́n náà ṣe yíra nù ìjìnlẹ̀ òjò báwọn náà lọ wọ́n sọ fún pé ìdọ̀rúrí ni àbí ìkẹrà ò ní tó bá jẹ́ kọ́lọ̀ bá ríbi tọ́ lọ nísìn ẹ̀hìn ó ríbi tọ́ lọ ó ti wá káàkiri òrí wọ́n tún wá ń fi ìyàtọ̀ lágbára sí agbára rẹ̀ ò lè wọ́n fi ń jọ ibi tó ṣe pé wọ́n fi pọ́ ni ò ní ọ̀nà mi tó fẹ́ fi sọ sí i ìyẹn lè jọ àárọ̀ kó fi gbàwẹ̀ àbí kó lè dáadé kó mú mi kó tó dá ọjà kejì kó tó gbàwẹ̀ lọ àbí ó lè mọ́ sí yẹn la kákó jẹ káyàn lọ́ba rí jẹ bọ̀ ó tẹ ẹ̀rú jẹjẹ rárá ó sì ríbi tó fẹ́ sá lọ wọ́n á fi bí pọ́ gan ara rẹ̀ ò lè gbé mọ́ ọkọ̀sùkọ́là ó wọ́n bá gbàwẹ̀ gan àrùkò ṣe gbà kò lọ síbi tó fẹ́ lọ láyé gbogbo mi sì lọ wá ọlọ́run sí rọrùn máa ń ṣe kí ni olè àgbà kámú kí wọ́n jẹun àmọ́ gbogbo àwọn ẹ̀yìn orin ẹ́ ọwọ́ àti níṣẹ́ wọn ní kìnnì àìmọye ọmọ lónìí tó ṣe pé tóbìnrin bá ní oṣù nǹkan tí ò fi ẹ́ sí yóò dẹ̀ sábòbí lọ́wọ́ bẹ́ẹ̀ ni àbẹ̀kọ́ kọ̀dà kí kò sí di pé ó ti dàgbà púpọ̀ náà ẹ máa tanra yín bí ọ̀rẹ́ sí ẹ sọ́ra yín o kò sí tọ́jọ́ náà sótúrọ̀ sótúrọ̀ òun ní tàbí ti gàgá níwájú wa kéèyàn mú bà gbáwájú wa kọjá ìdáyẹ̀bí ti gàgá níwájú wa kéèyàn bà wá gba iwájú wa kọjá pàtàkì lọ́wọ́ tó gbọ́dọ̀ wọ́n kọjá ní ẹ̀yìn kan yẹn ní ọgbà ọ̀nà pẹ̀lú sótọ́rọ̀ so dandan ni fún wa ká ló ń gbà bàbá fẹ́ kírun àyàfi tó bá jẹ́ pé ibi tá a wà ní bóyá a wà lẹ́yìn àbí ìmọ̀mù sálámà là ń san àwọn wa padà àbí wọ́n láti ti fóònù kò sí ibi tá a fẹ́ la fẹ́ lọ dúró sí láti ṣe sótọ́rọ̀ kò sí báwọn ti ká lóko kọ́ mọ́ á gbé àpótí wá láti ilé kọ́ mọ́ á fi ṣe mú sótọ́rọ̀ lọ́nà láti wáyé fún wọn nìkan lọ fẹ́ dá kírun àbẹ́yìn méjì wá ibi tọ́jọ́ sótọ́rọ̀ kó dékèlè kọ́ lọ lò nígbà tí mo sábà lò fún òun ni tó bá ga tó lè gẹ́gẹ́ bí ìgbúnwọ̀n kan ìgbúnwọ̀n kan yìí láti irú àti ìrà anábì sọ fún ọ fún alápèjì ó ní ló àmàáfẹ́rò rọ́hàn ó ní irú àpèjì ohun tí máa ń bẹ lẹ́yìn ràkúnmí bó ti ga tó yẹn sí ti ti máa bẹ lẹ́yìn ràkúnmí bó ti ga tó yẹn ẹ̀rẹ́ láti ti kíni láti ti mo rò pé sókè sọ̀tá àbá wá rí ẹlẹ́lú anything mí sí ọ̀gá tó kọ́dà míyàn bá rí rárá o lè fara síwájú kò fi sìgàgá rẹ̀ so Allah ta'ala rẹ̀. wọ́n ní ìbéèrè kan lórí àwọn ọmọdé ní kólé ìjẹ́ ìjẹ́ tó àbẹ́lò ti ìgbàláyé wà fún ẹ máa béèrè ìta ti lè stop a stop. alákọ̀ọ́kọ́ omi omi. àmọ́ kọ́ jẹ́ sọ́mùrì. ó ní ní táwọn kan ní owó lóbìnrin rẹ̀ pé ìmáàmù mọ́tíláṣí kan pẹ̀lú pásítọ̀ tó bá pé táwọn tí àwọn tẹ́kẹ̀ máa bẹ́ẹ̀ nǹkan nítorí ní wọ́n máa fẹ́ kó jẹ́ pé ìmọ̀ ẹran ọba àwọn pa ẹran. ìwọ ní ṣe àná. tó tó bá ti wá sí àdìgbò tó wá ń ṣe ìpàdé máa wà sáré òdodo lára yìí. àwọn ọdúnṣe wa ló ti gbé báwo wá lọ sí wọ́n ti gbé ọlọ́pẹ́ máa wà kó ọba wọn pa àwọn ìbá máa ń lè. tó wá jẹ́ ọ̀pá ẹ̀wà máa mẹ́wàá wọ́n wá ní láti pẹ̀lú àwọn ọ̀pọ̀ wọ́n yóò pé wọ́n tẹ̀ lórí lórí ìdíje láti ẹ̀dùnfà láti lórí ló gbà tó wá lọ bá àwọn tó wájà àwọn ọ̀rẹ́ kò máa ń rẹ̀ pé òun náà ti máa ń ṣe kàkà wọn pé títí táwọn tó máa lọ fún wáyé táwọn tó máa ń wáyé ọ̀pọ̀ pọ̀ lọ fún wa kó wá bá wọn pẹ̀lú kí táwọn mùsùlùmí gba ẹ̀rọ ẹ̀ ní ọwọ́ àwọn pé títí táwọn tó máa lọ fún yìí wọ́n ti tí ó ti ní dáwọn lọ́wọ́ àwọn olóòrùn ìwọ̀n wọ́n wá ní tí èrí ká ìlú pé ah, níbi ah, wọ́n fi ẹran ẹ̀kẹ́ ní ìbọn ní ṣé ìgbàláyé wọn ṣé ìmáàmù lè àgbòsògbé ah, òlè ẹran ẹ̀ àbí ìmáàmù lè wá sí láti lọ oh, ẹran ẹ̀ torí lẹ́ni bí ẹran ẹ̀ wá haram ọkùnrin wá haram. Naam. Láti gbàsùkò. tí kírísítẹ́nì bá pẹran a lè jẹ́ tí ó bá ti jẹ́ pẹran tó fẹ́ fi sọdún ẹ̀sìn ló ṣe ní yọ̀ǹda ọ̀fẹ́ fún wa tí ó bá ti jẹ́ pẹran tó fẹ́ fi kẹ́ni tó fẹ́ fi sọdún wọ́n fẹ́ kó wọn fẹ́ sí ìyàtọ̀ bá pẹran ẹ̀jẹ̀ tẹ́ ẹ̀ bá dẹ̀ sí nígbà tó fẹ́ pa kálẹ̀ bá wà mẹ́tọ́ bá dákọ̀ Jesus sí ẹ̀ní pẹ ẹ̀ní jẹ́ àbẹ́ bá wà mẹ́tẹ́ ẹ̀gbọ́pọ̀ dákọ̀ Jesus ẹ̀ṣẹ̀ kẹ́ni ẹ̀jẹ̀ then kání tòun ti bẹ́ àwọn mùsùlùmí ọ̀rẹ́ gbà lọ́wọ́ wọn náà nì tí wọn sì fi sọdún wọn mùsùlùmí lè bá wọn pa kò sí tó burú bẹ́ẹ̀ gbé ìjọ pé dáadáa ní bẹ́ẹ̀ sí ọ̀ràn wọn lọ́wọ́ ni so clear now gbogbo tí wọ́n bẹ́ẹ̀ fi sọdún ni mùsùlùmí lè fi kíni lè bá wọn pa wọn sì lè jẹ́ ń ìwọ̀n tí wọ́n bá pa ọba ọba jẹ́ kí mùsùlùmí bá wọn pa náà wọn lè jẹ́ kíni wọn lè jẹ́ sóyè. So, So be clear. Ọ̀sán ọ̀rẹ́kọ̀ọ́ yá ti kọ́ máa kọ́ máa gbòdì gbẹ́lì máa gbọ́ ara wọ́n pè é nítorí jẹ́ pọ́sù àwọn ìlú ṣé ọlọ́mọ fún ọ ní ìwọ́ọ̀lù ìjẹ́sọ̀ sí àjọṣe ká àwọn. wọn nígbà wọn kan. wọn ò ní gbà kankan ẹ̀sìn wọn yìí ṣe ẹ̀sìn méjì ni àníyàn àtìṣe àníyàn àtìkíni àníyàn tó dáa iṣẹ́ tó dáa báníyàn bá dáa títí ọ̀dà ọlọ́run lóde títí bá dáa táníyàn ọ̀dà ọlọ́run lóde bó bá dọ́dọ̀ àwọn haúsá náà ni pé kí òtù yẹ torí ẹ̀kọ́ ní yọ̀ lẹ́nu tó bá rọ́mọ haúsá mi tíjáàbù rẹ̀ gan tí ó dèrú kún òtù yẹ wọ́n sì mọ ọrùn mọ́kọ́ náà wọ́n ti kíni ọjọ́ kan mọ̀ rò pẹ́lẹ́ hà ni ó lọ rí alágbóyè kà á ògbó kankan ẹ̀kọ́ ni ó lè mọ lọ́rí sí ilé mi kọ́ fún àjáàbù yọ bóyá ó fẹ́ pọnmi ni kó sì sọ jáàbù kọ́ máa Yorùbá náà ti máa ń ṣe òbí táwọn ti Yorùbá ti kì í jẹ́ ìdí gbàgẹ̀rẹ̀ àwọn lè máa lọ́bò ìmọ́ra ń tiwọn àwọn Yorùbá wa àbí wọ́n lè máa lọ́bò ìmọ́ra wọ́n ti mọ̀ fáwọn eléyìí ọ̀la gbọ́yé but àwọn táwùsà yẹn ni ìjágun wọn máa ń tóbi tí ó dàbí tàwọn tó lágbọ́yé ọkàn ní tó sọ kọ́rùn ní oṣù ẹni tó yẹ pọn mi àbúfẹ́fẹ́ rù yọ kàn sọ di ráyẹ́ bá sọ di kíni ìsọlérùn so àmọ́ tòun ti bẹ́ẹ̀ àwọn kàkásà ni wọn kàkọ́ sìn òun ní gbalada sẹ́kọ́ndì ni pé ó dìbì sínú lọ́wọ́ ju ẹ̀gbọ́n mi yé aburú tí yóò ṣe látara tí wọ́n yẹn yóò kéré ṣé tẹ̀síńtẹ̀sí ni ẹni tí ń ṣera lẹ̀ torí pé ẹni tó ṣera lẹ̀ ni gbogbo yẹn lọ́dẹ̀ẹ́sẹ̀ látara rẹ̀ àtọ́lówó àti dálíkà àti mùsùlùmí àti gẹ̀fẹ̀rí àtàfà àti ọmọ kẹwù kárùkú yóò dáadáa látara rẹ̀ mo rò pé ẹ̀gbọ́n yẹn ẹ́ ìṣẹ́nà tó bẹ̀rẹ̀ ń dálẹ̀ láwùjọ lóbì mọ̀ àwọn èèbó wọ́n máa pàtàkì aburú yẹn gan wọ́n pàtàkì wọn fẹ́ tó fi jẹ́ kí wọ́n ti kó ságbárí gbogbo àwọn tí ń bá wọn ṣe lónìí ipò obìnrin ní kẹ́ẹ̀mọ́ fi pàtẹ kẹ́ẹ̀mọ́ fi polówó obìnrin náà fi ń tajà wọ́n mọ pàtàkì aburú yẹn gan wọ́n ti ń gbé lárugẹ ó yẹ kó lọ́nà lórí obìnrin náà wọ́n fi pa olùgbò lọ́wọ́ wọ́n fi tajà torí ẹ̀ ọ̀rọ̀ obìnrin ni ẹlẹgẹ́ ni èṣù tó tóbi ni ọ̀rọ̀ wọn kọ́lọ́mọ́ sí wọn lóṣù fún ara àwùjọ torí ẹ̀ sọ́ra rẹ o àwùjọ wọn yẹn tó máa dọ́tà díẹ̀ nítorí kí wọ́n ti kí ni àmọ́ wọn ò ní gbalada wọn ò ní gbà kankan. So, Allah ta'ala. Russia minister for Islamic campaign to wọ́n bá ti ṣe ìrìnà lórí ìdájọ́. Wọ́n á lè fi ìtẹ̀sọ̀ pé ìṣúlẹ̀ sí pátó ẹ̀kọ́ kò lè kọ́ bàjẹ́ ìṣáyà nìyí. Pé kò lè fi ìlọrin ìpàtó àkókò máa ń bẹ̀rẹ̀ bá ti ìlú ẹ̀rọ. Ó lè sáré ìṣáyà ẹlẹ́sìn lòun náà mínísítà ni pé kọ́mọ̀ jẹ́ pé fatuwa àforíṣiríṣi náà máa lò wọ́n kọ́ńtúrò gbogbo fatuwa yẹn. kò sí aburú ń bẹ ká lọ bá àfa ká lọ béèrè béèrè lóríṣiríṣi àfa so dẹ ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ ni ó léwu nú ó sùn ní dáadáa nú tó bá jẹ́ pé olórí ìlú lọ́ba lọ tó jẹ́ pẹ́sidẹ́ǹtì wọn pẹ́sidẹ́ǹtì wọn ló ní òṣìṣẹ́ kan lórí ọ̀rọ̀ tó ti dẹ́ gbogbo ìlú ọmọ lò bẹ́ẹ̀ lókùn gbàgbà pé pòṣíṣàn yẹn náà ní ara ẹ̀sìn ni ó dàbí gbogbo ọmọ ìlú ọmọ ìlú kọ́ńbà fi fa wàhálà nù lù ẹ̀gbọ́ ìyẹn ní alẹ̀ ní kí bá tó àkànó ti kíni ní ó kọ̀ǹtró gbogbo wọn òtà àwọn nǹkan mẹ́tọ́ jẹ́ pé kò ní ìdí ọ̀rọ̀ olórí àwọn aláàlò fúnra wa àwọn anumọ́ gíláṣí nìyí ìmí rí pé káwọ́ káwọ́ sílẹ̀ lẹ́ abẹ́rùkú òun ló lóore ẹlòmí èyí bẹ́ kí ni kákọ́ forí kún lélẹ̀ òun ló sì kí ni ló lóore ìyẹn ni ẹ̀wọ̀n sọ pé ká kọ̀ǹtró rẹ̀ irú ìyẹn fẹ́ lérí gbúlẹ̀ fáwọn mùsùlùmí nù torí pé kò kí ń ṣe jẹ́nẹ́rà èṣù ni fún gbogbo yẹn ọ̀rọ̀ sí ibi gbígbà rẹ̀ dá tẹ́kì kálukú ó sìn pẹ̀lú tó bá ti rí yé mẹ́ọ̀ kọ́lẹ̀ ló fatọ́ àpá tó bá kílẹ̀ sókílẹ̀ sóyè kò yẹ àpò lísìnì yẹn o ọba lísìnì ọ yóò yẹ ọ̀rọ̀ àwọn tí wọ́n béèrè gan gbọ́ yé. ká lo fatuwa ẹyọ kan nínú ìlú ọyọ pé fatuwa kan nínú ọkàn dó gbogbo ìlú ọdá lẹ́gbẹ̀ẹ́ kan ó sì láburú lẹ́gbẹ̀ẹ́ kan tó yẹ pé iṣu tí wọ́n fẹ́ lu fatuwa ẹni àfa àjọba ó ti yé ká ní ìṣù yẹn ni ìṣù tó ṣe pé ọjọ́ ìṣù tó ṣe pé olójú méjì nínú ẹ̀sìn olójú méjì nínú rẹ̀ àmọ́ ọba rí pé lè ní ọ̀tẹ̀ ń lọ́rùn nínú ìlú yìí tọ́sílẹ̀tì wá ní pé àfá ẹ̀ pàṣẹ fàtíwá ẹ̀ jáde òun ní gbogbo ìlú ọmọ lò gbogbo ìlú ọ̀sẹ̀ kínní ọgbà ọmọ lò. mo rò pé ẹ gbọ́ yìí gbogbo olúgbọ́rọ̀ máa lò irú bẹ́ẹ̀ wà dáadáa nínú ọ̀rẹ́ bọ́n wáyé pé àwọn nǹkan tó ṣe pé ọ̀rọ̀ tó ṣe pé àlèdálò inú mọ́síláṣí àlèdálò inú ilé ara wa tí è sọ̀rọ̀ ẹ̀sìn pé ìjọba lọ́gbọ̀rọ̀ kọ̀ǹtró rẹ̀ àbí ẹ̀sìjẹ́ tí mo lọ nísìn lápẹjúwe nísìn ọ̀rọ̀ ájì là ń lọ yìí nísìn àbọ̀fẹ́ gbà rẹ̀ tí táwọn ará ilẹ̀ yìí bá rósù tí àwọn eléyìí náà rósù táwọn abẹ̀rẹ̀ náà rósù àwọn kan sì rósù táwọn tá a bá la pé ẹlòmíì gbà pé kí a lo oṣù tí ìlú kan bá fi rí kí wo lóṣù kí ni kó lò àwọn méjì àwé kálukú kó lo oṣù ìlú rẹ̀ àbí ká fi mú àwẹ̀ àbí ká fi sọdún àmọ́ olórí ìlú yẹn rí pé oṣù tóun bá ti rí lọ́dọ̀ òun òun yóò ṣe kí ni ní gbọ́dọ̀ fi sọ ọdún ẹ̀yin wálẹ̀ sọ ọdún lọ́rùn lọ́rùn ẹ̀sà ìdá ẹgbọ́dọ̀ tẹ̀lé lórí ẹ̀ ní kíkọ́ fi lè rọrùn ẹ̀gbọ́n yé lẹ́yìn pé irú yẹn ní sọ ṣe control but ọ̀rọ̀ pa àwọn anumọ́ lábí àkírun ìyẹn ò ṣe control náà kò sí dọ́kọ̀ wẹ̀ àfi nǹkan bá jẹ́ general níbi ọ̀rọ̀ mọ́ láti náà lókù bá jẹ́ general bóyá alápèjúwe nísìnyí afẹ́ kírun ọwọ́ sọ fún àwọn èèyàn pé irun lákòjúwe bóyá irú nínú àtẹ̀lẹ̀ sọ ọjọ́ léyà ní àtẹ̀lẹ̀ sọ yín pé oṣù náà fi oṣù náà gbà oṣù náà fi kírun but irun ojúmọ́ tá à ń kí lákòjúwe bóyá ara ìmọ̀mù rí pé táwọn yẹn bá kírun káàkiri máa ń lásì lágbo báyìí àbí máa ń lásì ò tó àwọn èèyàn ọwá ní gbogbo ẹ̀yin tẹ́wà ní àwọn àgbègbè báyìí ẹ̀yẹn mọ́ kí òun ti yín tí òun bá wọlé bí aago kan ẹ̀yẹn mọ́ kí ti yín láago aago kan àbọ̀ ẹ̀yẹn mọ́ kí ti yín ní kíni láago méjì tó bá mú wá bẹ́ẹ̀ nítorí pé àǹfààní kan tó fẹ́ ti wọlé ó ní kó wàhálà kan mọ̀ ṣẹlẹ̀ sáwọn èèyàn lókùn ìgbà tó bá ti bọ́ sásìkò tá a lè jọ kírun kírun ti wọlé ẹ̀wọ̀n sí bẹ́ẹ̀ lọ wọ́n kọ́ fọwọ́ lélẹ̀ nígbà tó fẹ́ lọ rùkú òṣìṣẹ́ kan nínú ẹ̀sìn àti kọ́ forí kó lélẹ̀ òṣìṣẹ́ kan nínú ẹ̀sìn olórí ọ̀gbọ̀rọ̀ kọ̀ntró yẹn àgbọ̀rọ̀ ló bá rí fatuwa kan fún yẹn fatuwa yẹn ní àfáà lẹ́gẹ́ ni lálò kálukú kọ́ lọ béèrè ìjọba tẹ̀ lọ́rùn tí ó ti yé báyìí àbí kò sí yé náà. Thank you òun ló ló sì pé ló bá sọ̀rọ̀ nípa àlàyé pé wọ́n láì sọ nípa pé wọ́n fẹ́ láti lẹ́yìn. wọ́n fẹ́ wọ́n láti. wọ́n àwọn mùsùlùmí pàṣẹ yín bẹ́ẹ̀. true bẹ́ẹ̀sì true kí ni. mi gbọ́ yé dáadáa o tí bá sì gbọ́ yé ní dáhùn o. wọ́n á ń bọ̀rọ̀ rẹ̀ ní Islamic world ni. ọlọ́gbẹ́ ilé wá ní àwọn ìbáǹkì máa ń ìbáǹkì wá ní ìṣòro ọlọ́gbẹ́ ọ̀nà máa dáwọ́ tó wọ́n ti gbé lọ sí àbú tó bẹ̀rẹ̀ wọ́n ti lẹ́yìn. gbogbo ẹ̀ náà wà bí ọlọ́run bá ti kádà ara rẹ̀ àti bó ṣe pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan yẹn náà àwa náà la rẹ̀ àwa náà sọ níbí wa ọ̀pọ̀lọpọ̀ àwọn kan yẹn á ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó jẹ́ nǹkan mẹ́sìn lónìí àwọn àfáà mùsùlùmí ló ti kẹ́ni bọ́dá ń lò náà kẹ́mísì lónìí àwọn àpá àbùsùn ló dìbẹ́lọ́pù ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ìpìlẹ̀ nípa àwọn náà rí láwọn ibì kan lọ́dọ̀ àwọn tí èsè mùsùlùmí àwọn àwọn kan ni wọ́n kọ́ gbé jáde ni wọ́n ṣe lérí rẹ̀ rí wọn wá rí tàwọn tí wọ́n rí lọ́dọ̀ wọn yẹn tàwọn mùsùlùmí náà ti kéde ni wọ́n rí pé káwọn náà dìbẹ́lọ́pù ẹ̀dùn nígbà àkọ́kọ́ tó ti yé lóde àwọn náà dìbẹ́lọ́pù àwọn kan ẹ̀dùn nígbà àkọ́kọ́ àmọ́ ọlọ́run kálára pé láwọn àsìkò yìí àwọn alálọ́yìn níbẹ̀ àwọn alábẹ̀gẹ́ ni iye ilé ṣe rí ibú tàbá lẹ́yìn ibi ẹ̀sìn wà ní orí ibú iye sórí ibú so ayé náà ni èyí ń tẹ́lẹ̀ náà bá a ṣe láwọn yìí náà yìí ní amágbáyé torí pé bá burú ṣe pọ̀ sí láyé náà ni bí aburú ṣe pọ̀ bí a ṣe ń rí tẹkinọ́lọ́jì ti ń dàgbà sókè sí náà láburú ṣe kíni ní ń pọ̀ yìí àwọn èèyàn gbáyé lọ́yà náà bíbá wọ́n sì lògùn sí ayé dáadáa láyé àwọn tábí wọn gbá wọ́n sílò gbèsè ayé dáadáa kọ̀dà sí pé gbèsè fáwọn náà rí gbèsè ayé lò wọ́n rí ìlò dáadáa wọ́n á bí life operation àbí àbí wọ́n fún ma life operation àwọn èèyàn sì gbáyé èyí tí ó kún nú wọn kú nígbà tí wọ́n bímọ lọ́wọ́ gbèsè náà sì ni wọ́n bímọ lọ́wọ́ tó operation lọ́dọ́ tó kíni wọn ò kù torí ẹ̀ ni pé gbàtà àrí tẹ́ẹ̀sì nílùú yìí tá

tàbá lè flashback dáadáa a rí pé àrígbèjà ayé yẹn lò tí ó sì ní wàhálà kábẹ́rẹ́ ní nǹkan àti tí ìgbèjà ayé ò sì dàrú tí wọ́n lẹ́sìn rí bó ti yẹ kó rí bàtúlọ́sì náà wọlé lẹ́sìn bó ti jábà ní fún wa ẹ̀ náà lè rí ibú rẹ̀ ṣe kí ni kéèyàn tó lè wo blue film tẹ́lẹ̀ ó sì wàhálà ó lè mẹ́rin bẹ́ẹ̀ kọ́ ni wọ́n sí bẹ́ẹ̀ ni wọ́n sì dáyé gbà wọn gbogbo òkú tí wọ́n wò yẹn nísìn kí o tó lè rí wọ kọ́dà àwọn eré ìyámilékù gbogbo ẹ̀kẹ́ tó lè rí wò wàhálà ni ẹbá ara àwọn èèyàn tó máa ń wo àwọn ẹni tó máa ń sínú síbi báyìí wọ́n pè bẹ́ẹ̀ ní bámú wọ́n pè bẹ́ẹ̀ wọ́n máa fi black white eh, black and white wo bá mú àwọn tó sì ní fídíò lé wọ́n ló ń kà ó lè jẹ́ gbogbo ní síìtì yìí ẹ̀nìkan ní fídíò àwọn yọ́mọ̀ wá yọ́ lọ ọ̀rọ̀ owó kẹ́ni bẹ́ àbá òun náà tún máa fi yẹn ó ti fi yẹn sórí ibú lọ wọn tó ní fídíò lé wọ́n fi wọn àbá wọn ní tanásánà eré ibú tí wọ́n ti ládàra àwọn èèyàn wọ́n fi gbogbo kìíní ẹ̀ sí bàjẹ́ ẹ̀gbọ́ kọmọdé tó lè rí ọmọ tó dàgbà tó ti bàlágà kó tó lè mọ tí ń jẹ́ ọkàn mọ́ gbọ́ ni kò ní rí ìwò rí tó bá tó bá ní máa bọ̀dọ̀ òsì àwọn bọ̀dá àyà àwọn ẹ̀gbọ́n àyà àwọn ẹ̀gbọ́n òsì kò ní rí ìwò àmọ́ nísìnyí sẹ́ẹ̀tì ti gbé káwọn mọ́lé ọwọ́ kan ní kọ́dà ò náwó rárá ò ní wàhálà kọ́lá o lè má ra sẹ́ẹ̀tì ó sì máa wọlé sẹ́ẹ̀tì àwọn èèyàn rẹ tó bá mọ̀ wọ́n kò ra nìyẹn lọ́rùn sẹ́ẹ̀kẹ́ sẹ́ẹ̀tì pé aburú yẹn gan bẹ́ẹ̀ ju àǹfààní rẹ̀ gan lọ bọ̀dọ̀ tẹ̀sí pé ó ti wá di ayé ti wá di pé ká ra yẹn lò tábàlà àǹfààní yẹn lónìí nítorí aburú yẹn ni nǹkan tí ó bọ̀ fún wa máa pọ̀ torí pé kálukú ò sọgbọ́n mọ́ ìtàn gbígbà kọ̀dọ̀ sí dáàbí fẹ́ ni mẹ́sẹ̀jì mo rántí pé bàtà àwọn àwọn kékeré nìyẹn tí wọ́n bá fẹ́ ní àwọn àwọn dáàdì wà sẹ́gbẹ́ pé ìtọ́mọ́ fẹ́ ní wọn lò síṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ wọ́n rẹ̀ṣẹ̀ gbé àwọn kan náà bọ̀dá dìde pé kún wá sí ilẹ̀ kún wá fún ẹnu information yẹn ni nígbà èèyàn kan ṣẹlẹ̀ ńlé o fún wá lé o yóò sì lọ́wọ́ àgbáyé ti kíni ó lè dé ń jọ́ kìí ó lè dé yẹn kò rí ní pé tó nira ní ní tó ní mọ́ mọ̀ yẹn dáadáa tí wọ́n gbìyànjú jẹ wá nísìnyí ẹlẹ́rẹ́ nìkan lọ lókè bí gbàdẹ ìnira tí ó rí mi ẹrù fún gbàdẹ ẹgbẹ́rù lé ní kíni nígbà yà ni ní kò kọ́ọ̀lù hello so ìyẹn ni yọ̀rọ̀rùn parí àmọ́ burúkú à ń kó mẹ́jọ ọ̀pọ̀ gan-an torí ẹ̀ ni pé títà ìṣẹ̀bá dìbẹ́lọ̀pù tó lẹ́gùn yìí náà ni kò ní á má bó ti wá dìbẹ́lọ́bù ya burúkú ọdún ẹ̀nà táwọn mùsùlùmí bá lọlẹ̀ ń bẹ́ ni kò dáa tó o ti yẹ kò sẹ́kẹ́ ni kò tó o àmọ́ kí o túmọ̀ ní gbogbo wa tó bá dọ̀la ọlọ́lá aláàpàrà darí ayé wọ ẹ̀fẹ́ tó rò pé kíni ọlọ́run ọ̀parọ́ wà òdòdó lọ́rọ́ darí ẹ̀ agbára yóò para sọ́dọ̀ wa agbára yóò máa ṣe òròpé dáńsọ yìí aláyà àdéhùn ọlọ́run ọlọ́run ní ẹ̀rí ilẹ̀ yìí ha ta ló rántí ara ẹ̀ ìbáàdíyà àsọ̀lẹ̀ òun ọlọ́run àwọn ẹrú mi ẹni rẹ̀ ní ní ìjọgbọ́n lẹ́yìn ó sì máa rí ní àsìkò yẹn bẹ́ẹ̀ dé bí wọn China náà bọ̀ sílẹ̀ tó bá kó lọ́wọ́ wọn pé ó wà ní bọ̀ China náà sá lágbára lánàá tẹ́lẹ̀ bá Amẹ́ríkà ló ti ṣe kí ni bí ó ti lágbára láti wọ́n ja second world war òun náà kọ́ ni Amẹ́ríkà náà ṣe kí ni ló lágbára tí bá gbárí ló fi lágbára ṣe bí ọwọ́ Europe àbí ibo ni agbára wà tẹ́lẹ̀ Russia làwọn agbára wà tẹ́lẹ̀ tí bá gbárí ni Amẹ́ríkà bí ní ẹ̀bí lágbára agbárí nìna wọ́n alágbára ọbọ́sọ̀ wọn kọ̀ wá lè yóò kú yóò kú Russia tó sì lágbára náà ni àwọn náà ni wọ́n gbà lọ́wọ́ àwọn mùsùlùmí ni àwọn mùsùlùmí náà gbà lọ́wọ́ wọn tẹ́lẹ̀ ní sì ń parábọ̀ wà lọ́wọ́ wọn torí pé owó àwọn kìfèrí làwọn mùsùlùmí náà ti gbà ọjọ́ ọkọ̀ lọ́wọ́ wa ọkọ̀ sọ̀rọ̀ wọ́n tún padà bọ̀ àwọn aláwà lò kan yìí àwọn aláàdẹ́gẹ́ ni fọ ẹ̀kọ́ gbogbo ọmọ wò pé ẹlòmínì gbà tí ó bìlí fún ọlọ́run kò sì nígbàgbọ́ ìgbàwọ́ rẹ̀ yìí wọ́n gbogbo ló ṣe rọrùn ọ̀dẹ̀ ni ọmọ tó ń sọ gẹ́gẹ́ bí olóṣè rọrùn bóò ni wọ́n ti rọrùn tó ń rí náà bóò ló ti ń gbádùn tó ń jẹjẹ tó ń lọ tó ń bọ̀ tó bá jẹ́ pé èèyàn bá lè dàrú ńlá káyẹ̀ kí bóò ló mí tó ti rẹ̀ rọ̀ sọ ọ̀yẹ́ kí ẹnu dàrú làákàyẹ̀rẹ̀ náà ọgbẹ́ni wọ́n láyé bọ̀ ọ̀rọ̀ wa tòtòrí ẹ̀ tọ́wà lọ́lẹ̀ bẹ́ẹ̀lì kan wọ́n ń sọ́ra wọn lára níbẹ̀ òun ni gbébẹ́yà wọn rí torí pé bóyá àwọn èèyàn kọ̀ọ̀kan bá ti wà bí kíní yẹn náà sọnù wọ́n ti wọ́n sọnù bóyá wọ́n rí bẹ́ẹ̀ ẹ̀gbọ́n torí pé àwọn ọmọ yẹn náà ọmọ sáyẹ̀nsì yẹn gbà mí ni ẹlòmíì ni wọ́n ní tó ń gbà mí báyìí yóò sọ rẹ̀ dín kan mí ni kọ́lọ́kọ́sọ́ wa ń bẹ̀ kò jẹ́ bí àmì ẹ̀ ti jẹ́ a ẹ̀dá ló bá ẹnìkan kó béèrè béèrè tó ta dáhùn náà tó. Kó wá kú ẹ̀rọ pọ̀ ìgbà pé ẹni ẹ̀ nítorí ọ̀dá ẹ̀yìn lè lọ́kọ̀ nírun àmọ́ kò sí nítorí dáa Islam ọ̀fẹ́ bẹ̀ fún wa eré wa gan lọ́gbẹ́ káṣẹ́ kẹ́ni àyàfi tó bá jẹ́ pé ilẹ̀ bá gbóná àbí ẹ̀rọ pọ́ mẹ́mẹ́ ẹwọ bá mú ọ ọwọ́ bá mú ọ náà níbẹ̀ ó ti ẹ̀ lè gbórí lẹ́fìlà náà tẹ́lẹ̀ náà ọ̀dọ́gbọ́n sí ìhun tẹ́lẹ̀ náà ìlú ọmọ ìfẹ̀gbẹ́ ilé yẹn kankan lẹ̀ ìyẹn lè kàn báyìí mo rò pé ọlọ́run ti rọrùn wàhálàkàlá ọmọ ó sì ó sì láwọn nílẹ̀ báyìí ó pè é yẹn kalẹ̀ dàrẹ́ ọlọ́run fún wa lẹ́bi rẹ̀ ọlọ́run gbàdúrà wa o ọlọ́run dùkú rọrùn fún wa o dùkú àlàáfíà fún wa o sí gbogbo táǹfẹ́ fún wa o jùlọ kẹláàsì fún wa o já láti yọrí láyé o jáde ní gbogbo àdìkẹ́ àmọ́ ọlọ́jọ́ kò sí sórí ọlọ́wọ́ bá lọ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta